gbajúgbajà òṣèré tíátà ni Nkechi Blessing ó mà ti sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ lórí awuyewuye tó gba ìgboro láìpẹ́ yìí pé ó fẹ́ fagídé di ìyàwó keje láàfin Ọọ̀ni Ilé Ifẹ̀ ọba ẹni ìtàn Adéyẹyẹ Ògúnwùsì Ọ̀jájá kejì ẹ̀rọ rẹ̀ ti pé lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn ẹni Nkechi Blessing ló ń ṣàwàdà pẹ̀lú Ọọ̀ni lórí ẹ̀rọ ayélujára pé kí kábíyèsí fẹ́ òun pẹ̀lú bó ṣe ń fẹ́ àwọn ìyàwó léraléra tó sì lóun náà fẹ́ di olórí láàfin Ọọ̀ni èèyàn nílùú ilé Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ọ̀pọ̀ èèyàn ló ka àwàdà sí eré lásán àti ọ̀rọ̀ tí kò lẹ́sẹ̀ nílẹ̀ ṣùgbọ́n ní nǹkan bíi ọ̀sẹ̀ méjì sẹ́yìn ó ní ọ̀pọ̀ èèyàn máa lanu tí wọn ò lè pàdé o nígbà tí wọ́n ń ṣe ayẹyẹ kan ní ìlú ilé Ifẹ̀ tí nkeji bẹ́sìn tí wọ́n pè tó sì bẹ̀rẹ̀ sí ní jó níwájú Ọọ̀ni tó ń ju ìdí ńlá ẹ̀ sí kábíyèsí gidigidi tí ariwo ńlá sì sọ lórí ẹ̀rọ ayélujára nígbà tí ariwo yìí pọ̀ òun ni blessing ló mà fún àwọn tó ń bu ẹnu àtẹ́lù lésì o ìwádìí yorùbá tòótọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé ìdíje àwọn ọmọge kan tí wọ́n ń pè ní miss odùduwà pageant èyí tí ọ̀kan lára àwọn ìyàwó ọ̀ni olórí adẹ́rùnkẹ́ adémilùyí ògúnwùsì tó ṣagbátẹrù ẹ̀ ni wọ́n pe nkechi blessing sí o nígbà tí nkechi blessing débi ayẹyẹ náà ni wọ́n pe òun àti gbajúmọ̀ òṣèré tíátà kan tó jọkùnrin ìlú fágbọyọ̀ bámidélé wípé kí wọ́n jọ ṣe ìdíje ijó kọ̀wé ẹni tó máa lè jójú láàrin ara wọn tó sì lẹ́ni tó bá gbé igba orókè ni ẹni tó bá gba ipò kìíní láàrin àwọn méjèèjì tó lè jojú ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà five hundred thousand naira ni yóò gbà tí ẹni tó ṣe ipò kejì yóò sì gba ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ àti àbọ̀ náírà yẹn two hundred and fifty thousand naira ìdíje gan-an ni Nkechi Blessing àti Fagbemi Bamidele jọ ń fà tí Nkechi Blessing sì rí i pé Bamidele ti ń jẹ́rú olúborí tó sì bẹ̀rẹ̀ sí ní ju ìdí ìran èyí tó jẹ́ kí àwọn èèyàn fariwo gbọnu pé ó ṣàfẹ́fà gidi fẹ́ ọ̀rẹ́ ní tipátipá nígbà tó ń sọ̀rọ̀ Nkechi Blessing bu ẹnu àtẹ́lu àwọn èèyàn náà ó lóun mú ẹgbẹ̀rún lọ́nà igba àti àbọ̀ náírà lọ́lẹ̀ ó ní wọn kò mọ̀ pé ó ní kí tí wọn kò sọ̀rọ̀ nípa ijó tí akẹgbẹ́ òun Bámidélé ń jó tó wá jẹ́ pé tòun ni wọ́n rí ó ní èyí túmọ̀ sí pé gbajúgbajà òṣèré lòun àti pólókìkí èèyàn lòun ọkùnrin obìnrin náà wá dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ó fún ìfẹ́ rẹ̀ tó ṣe mú un bí ọmọ ó sì ní mo ṣe ṣe òun ní àlejò pàtàkì tó kó ránṣẹ́ pé òun wá sí ìlú Ifẹ̀ láti wà níbi ayẹyẹ náà ó ló jọ òun lójú o ó ní èyí fi ìdí ẹ̀ múlẹ̀ pé orí ọ̀fẹ́ Ọlọ́run àti àánú Ọlọ́run wà lórí ayé òun tó sì láwọn ọba tó bá ní ojú inú nìkan bí ọ̀ni iná lè rí àánú àti orí ọ̀fẹ́ Ọlọ́run nínú ayé òun ó dúpẹ́ lọ́wọ́ ìyàwó ọ̀ni tó ṣagbátẹrù ètò náà yín olórí Adéròǹkẹ́ Adémilú yìí Ògúnwùsì ó ní ìyá òun ni obìnrin náà àti bóun dúpẹ́ fún bó ṣe gba àwọn orí ọmọ